أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يضل الله فلا هادي الله ومن يهد الله فلا مضل له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم بنا أعوذ بالله من الشيطان الرجيم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 ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته أخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفر الله توب إليه فتائب من الذنوب كما لا ذنب لا توب إلى الله إنه هو التواب الرحيم Thank <clears throat> you. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أقول فهم الله سبحانه وتعالى هو لجمع فوجات الحمد لله الحمد لله الحمد لله رب العالمين آه بما تهين بابا رودا رواج مقبل àròjinlẹ̀ àrípọ̀ yẹ ká máa dúpẹ́ fọlọ́run ọlọ́run tí ń yọ̀ ń dáadáa dáhùn yìí fún wa àánú ẹni o àánú ọlọ́run ló lé abá o gbẹ̀ni ọlọ́run bá ní máa rí sìn ọlọ́run mọ̀ kẹ́ o ọwọ́ ọkẹ rẹ kúrò lára kankan wa o tí ọ́ bàbá wa àwa ìkẹ́ àtọ́là fún aṣíwájú ẹ̀dá anábì wa Muhammad ẹ̀yin àsálàtù wa gbogbo àwọn tí à ń tẹ̀lé ipa wọn lórí dáadáa lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ àlùfáà wa gbà tí ọlọ́run ní kí dáadáa wọn kọ́ mọ́ dúró ó sì tún tẹ̀ ẹ́ wájú kódà èyí tí àwọn ọ̀tí ẹ̀ léèrè rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ayé tàbí táwọn míì gan ọ̀mọ́ nígbà tí wọ́n ń wí wọ́n kú òun bẹ̀ tán ọlọ́run tó ń sọ dòdòdò lọ́kàn àwọn èèyàn ọlọ́run bá ní kí àlùfáà wa ọlọ́run bá ní kí wọn àwọn àlùfáà wa gbogbo tí wọ́n tún ṣẹ́kù tí wọ́n ń tọpa wọn gbanimá kíyèsí wọn ẹnìkọ̀ọ̀kan wa náà ó ṣe wá lẹ́rú tá à ń gbọ́rọ̀ ọlọ́run à ń lò ó àna ọlọ́njọ́ ọmọ abẹ́ni kọ̀ọ̀kan wá gbé o àwọn ìtókù tá a ti ṣe máa ṣe rọrùn fún wa ọlọ́run jẹ́gunlẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà dá o ọlọ́run jẹ́gunlẹ̀ wọ́n dá. bàbá kọ̀ọ̀kan bá ìbánisọ̀rọ̀ ọjọ́ Jímọ̀ tá a mà ní kútúbà lọ à ń pè wá lọ àwọn ṣẹ́ tá a ṣe tá a fèrè àlìjáná ọlọ́run àwọn ìta sí tá a fi ní wọ ìnà ọlọ́run òun là ń sàlàyé rẹ̀ fún wa lọ àti sọ àti kìgbàgbọ́ fún wa ibi tó lágbára dé iṣẹ́ tá a lè ṣe ní táàfin àdìjá náà ọlọ́run táàfin níwọ náà àti kí fún wa ìjìnà sẹ́bọ́ ànábì tún sọ fún wa pé ká gbìyànjú èèyàn bá fẹ́ wà lìjánà ọjọ́ foríbalẹ̀ rẹ̀ fọlọ́wọ́n pọ̀ àwa sọ̀kan sàábé tọ́lọ bá tọ́lọ́hún fẹ́ kó wọ́n bá gbé níbi táwọn ẹbí bá wà náà bó ń ṣe bọ́ gbé láyé gbọ́ bàdàlìkì àmọ́ ibi tó gbé sísàlẹ̀ jánà èmi náà fẹ́ bọ́ gbé tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ nu ah, ànábì ni yọ ọ̀rọ̀ rùn ṣùgbọ́n àìní ìkẹsìrà ti sùjò àdúrà tí mo wá ṣe fún ọ tí wọn náà fi ràn mí lọ tí yóò fi rọrùn jẹ kórì balẹ̀ rẹ fọlọ́wọ́ pọ̀ ẹni tó ti dúró títí ìforí balẹ̀ fọlọ́wọ́ tó pọ̀ kò látàjú ẹ̀dá wa ẹ̀kọ́ sí olórí náà lójú mi àtẹ̀yìn forí balẹ̀ fọlọ́wọ́ ipọ̀ ká má takú lérí wákàtí márùn-ún nìkan orí ẹ̀ lọ́pọ̀ wá takú kódà náfìlà yín ẹ̀kan àkímọ́ àpèkú sọ̀rọ̀ yàn àbí ìtọ́jú ọ̀rọ̀ yàn ni mo ti kí yìí mo wo ti wá kàforíbalẹ̀ tó pọ̀ fẹ́mi àti ẹ́ ògbó anáfìlà tí ń wí fún anu àwọn àwọn àwọ̀ àbúnà tó lé wọn ní náfìlà tí ń tí máa ń yàn fọlọ́ àwọ̀ àbúlẹ̀ ni tó darí ọ̀rọ̀ ẹ̀ sọ́lọ́ dákó tí ò sí tó di lọ́ọ́ àwọn nínú àná ní duha lọ́bílà duha lọ́pàá wa àdárí ẹ̀sán àráyè kí àsìkò òun làwà lẹ́nu iṣẹ́ àìdárí ẹ̀sìn náà bójú bẹ́ẹ̀ yẹn jágbẹ́ gan ọyọ́ níbi kan tí ó pamọ́ lẹ́gbẹ̀ẹ́ nínú ilẹ̀ rẹ̀ ní oko táwọn ọmọ gbọ́dọ̀ àmọ̀ pé ń bi bàbá mi ti máa yan nábìlà duha rèé abá ti tẹ́ lọ díẹ̀ mọ̀ ń bọ̀ wọn náà bá kírun ọmọ kọ́kọ́lẹ̀ àsìkò tí ìyẹn náà fìlà fọlọ́ tó oní òkúgbọ́ ọkọ ebèhùn tó bìrì kọ́ gbogbo dẹ́rì kọ̀ọ̀kan wá sí olólè bá ní sé bá a ti wá kírun lọ́dọ̀ nísìn lọ́dọ̀ ẹlòmíì kò lè wá yọ gbà pé àsìkò tí kọ́sọ̀mà máa ń wà nù. ebe ò béèrè àlùbáríkà ni iṣẹ́ ló ń béèrè yóò sì ta adíṣẹ́ sí ọ. iṣẹ́ lọ ń wá o ńgbò ti ọlọ́run lẹ̀ àjẹpẹ́sẹ́ lọ́fẹ́ wọn ló sì ní fọ́ọ̀mù asẹ́nà ní ọba jẹ́ ìforíbalẹ̀ ọ̀pọ̀ okùnmọ́gbọ́n tó ọ̀dá mọ́ ṣiṣẹ́ ìjọba náà ọba fẹ́ rìn lọ tí ọ̀jẹ̀ tọ́lọ́hún ọmọgbọ́n tó ọ̀dá tó fi lọ ọ̀rọ̀ àsìkò oúnjẹ ń bẹ nínú iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n kò sásìkò tó lè forí kalẹ̀ fọlọ́mẹ̀ ẹlòmíì sáré tánpó bàbá adélálẹ ni máa mú àwọn àsìkò tó fi ẹni lò lò pé kí ẹlòmíì àsìkò ní ọjọ́ Ọlọ́run lójú ọba tiẹ àbọba tiẹ yọ hàn gángan. tọ́wà ìwọ ara aráyè yẹn náà fìlà ìwọ tó jẹ ojúlówó pọ̀ kámọ́ tanra wa àwọn náà fìlà ń ara ní sẹ́tẹ̀mì àti jáná tọrọ àwọn òfin jáná o àjọ ẹ̀jẹ̀ kájẹ́ kọ́ pọ̀ ó ní lẹ́yìn wákàtí márùn-ún máa ń sọ́là ná aṣara rákà ẹ̀ ń bá lè tún kí rákà méjìlá míì ìyá omi wà láìlà ó tún rí rákà méjìlá kíkún wákàtí márùn-ún rákà tinú wákàtí márùn-ún ó tún lè fi méjìlá ṣe é lójúmọ́ ni o àti lóru yóò pè méjìlá tọ́ka tí ó pè méjìlá lójúmọ́ ó pè méjìlá lónìí kí ló lè mẹ́. àmọ́bi níbẹ̀ èèyàn bá lè ṣe é búni aláwo bìkí nà báyìí kan fìlè jàǹnà ọlọ́run ó kò wọ́n bá fi kọ́lé kàṣálì jàǹnà. ọ̀nà ẹ̀kúrú pọ̀ nù Islam ọkùnrin tí ó wà fọlọ́ ń fà ó sì bá ní pín ó ní kí mẹ́rin ká kí àyílà akíbẹ́ àméjì ká tó ká ìlà ákí méjì lẹ́yìn ẹ̀ kákí méjì ká tó kí làásàrì àtúnlẹ̀ kí méjì ká tó kí mọ́gírìbì ákí méjì lẹ́yìn ẹ̀ ákí méjì lẹ́yìn bàbá kírun ṣáìtàn bàbá kírun ẹ̀ ọ̀gbà méjì láti ó ti pé òdùbà lọ ìforíbalẹ̀ fọlọ́ ń pọ̀ wọ́n tún bá ní wa lọ́jọ́ Jímọ̀ yìí tán bá ti sọ̀kalẹ̀ ẹni tí ó bá kí nínú masáàsì yóò kí lọ́pàá mẹ́rin bẹ́ẹ̀yàn bá sì nípò ń bá délé lòun fẹ́ kí kílé èwo náà ó lè jẹ masáàsì àmọ̀ yẹn náà fílà lé àmọ̀ kọ́ra yẹn nínú masáàsì wọn ní méjì náà lè yóò lọ́jọ́ jùmọ̀ ara ká lè pọ̀ níforí balẹ̀ fọlọ́hún òun ní àti torú ìgbẹ́ yẹn bá lè yan náfìlẹ̀ eléhùndé ni sáàmù yàn mọ́sàtìṣe kọ́mọ́jẹ́ pé náfìlẹ̀ òru lọ́mọ yàn kódà èyí tó kéré tírọ́kì àti èrè lùfájìrì ó fi abọ́mọ lọ ọ̀pá méjì tá a máa kí ká tó kálùfájà nìkan ọ̀gbọ́dọ̀ bọ́ débi tí àtùbá àgbọ̀ ó ṣe kíni tí ọ bọ̀ tọ̀rọ̀pá méjì tá kí ká tó kásùbáhùn ó wúwo ju òru rẹ lọ. kátó wá sórí àsùbá gangan ọ gbọ́dọ̀ pé irun òru lọ sáǹkì lọba kí lóru bá ọ wa le wà á lè ṣe rákẹ àtẹni lè ọ gba máàkì tó dáa o lè gba máàkì ṣùgbọ́n kò ní í dáa kàá jójú lówó máàkì. Nínú ètùpọ̀ kan máa ń ṣe wúrúwúrú ẹlòmíì wúrúwúrú ni irun ìṣàlùwàlá dáadáa òun jẹ́ òun tọ́ka fẹ́ràn ẹ̀ tó kì ní oṣù kínní yọjà ọba ti farabalẹ̀ ṣe ò lè farabalẹ̀ kírun ànábì ní máa ń mìíràn áàdìn ọ̀sẹ́ni kankan nu yín fàyọ́sìn lè wùdú à tí ó ṣe àlùwàlẹ̀ tí ó da wọ̀nyí sọ́lì rẹ̀ kàtẹ́yìí. nítorí pọ́ àtàlùwàlá àlùwàlá gan tún ní oníraka àlùwàlá gan òun náà tún níraka tiẹ̀ ọlọ onírun ẹ̀ gbogbo ìgbà tí èèyàn bá sàlùwàlá wọ́n fẹ́ ká tún gbìyànjú ká fi kí ọ̀pá àrùn mélòó méjì tá a bá wá lè ṣe bẹ́ẹ̀ pé méjì kìkì pé tó dojú ẹ̀kọ́ lọ́ntàn bo lórí ẹ̀ ànábì ní ìlà wájàbá ti láwùrì jáde èèyàn ní sẹ́ kálíjà náà lọ́wọ́ ọmọ dọ̀rọ̀ yẹn àǹkà ti sẹ́ tó ti dọ̀rọ̀ yẹn fún ọ tọ́lọ́ fún ọ náà àwọn sàbí o inú wọn Bilal wà Bilal al-Habashi ìbánabi lọ́nà àlìjẹ́nà ni wọ́n sínú àlìjẹ́nà fọ́nàbí bóyá Isra al-Miraj tọ́lọ náà ni ó lóun wá lọ́nù ẹ̀. bí o ti lọ lòun gbọ́rọ̀ kọ́ra àtànáàlì ìṣiṣẹ́ bàtà kan ti lọ wájú tani ajẹ́ O sọ fún òpin ìnáwó rọ́jùlù mi ni mo máa ti kan ni nínú àwọn àlùmẹ̀ àlùmẹ̀ náà ni ní lọ́wọ́jú mi ní wọ́n habashi ni. O ní. ìgbà náà bí darí ọwọ́ ń béèrè pé wọ́n bì lá tí mo mọ̀ ríre mò ń gúrò ẹ lọ́wájú lálìjánà àbílálé mi níwájú ẹ yá ní àti tó wáhùn tí ó mọ gbẹ́sẹ̀ bàtà tèmi lọ́wájú ọmọ ọbẹ̀ láwà tẹ̀lé ọ ọlọ́njẹ́ atọ́ abọ́ ànábi ni tí mo rí nu kí ló ń ṣe kí ló máa ṣe ẹ̀wà ó tó bá wá pé iṣẹ́ dáadáa wo ló ṣe dáàmú àbìlálò ah, gbogbo tó ń wí fún aná ni ìlà ń tè ah, ọlá ń gbúrò ẹsẹ̀ bàtẹ́wà ọ̀rìn tó ń lè rántí òun ni wípé òun ò ní sẹ̀gbin bóyá fúsáárì ni tàbí gbọ̀nsẹ̀ àfi kóhun ó sì mọ́tótó ìmọ́tótó ni pé òun ọ̀tá àbà òun ti sàlùwàlà àbà lásán òun mú ẹ̀gbin kúrò lára ni òun tí dẹni tọ́ mọ́tótó. toró ole lè bá bà lásán kọ́ lọ fi kírun àbọ̀ lè fi kírun ẹ dìgbò èèyàn bá ń lọ sọ yẹn di ẹni mímọ́ tó lè dojúkọ lọ́hùn lé àsìkò torí ọjẹ́ oníṣòwò bá mẹ́gbẹ̀ẹ́ kó lára tán òun ó sì mọ́ tótó anytime lòun lè lọ́hùn fún ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ ọmọdé wa náà tara wa ó àwọn kan bẹ tí wọn fẹ́ ṣàdúrà ó ti dọ́nà ọ̀sẹ̀ yìí mùsùlùmí náà ẹlẹ́sàn ti pọ̀ yín pọ̀ àwọn jẹun lára yín wọn bá fẹ́ mìíràn yín ọmọ fi orí ta ló ní nǹkan kúrò lórí ẹ̀tẹ̀lẹ̀ ti ṣùgbọ́n torí wípé gbogbo ẹ̀ ọ́sá ti wá ní ti àwọn àfá wọn ò ní jówó rẹ̀ ó rìn dọ́dà pé ìwọ kí alájẹ débẹ̀ tó kó wọ ọwọ́ tiẹ̀ lágbà wọn ò ní tó àdọ́dọ̀ wọn torí pa àwọn alátàjẹ làwọn tó ti lọ jẹ tó rí làwọn sì jẹ tó rí kó wọ́n sá ti wá bí orí ó ti wá kọ̀ọ̀kan àdánwò náà. ọ̀sẹ̀mọ́tótó ó ní òun ó ṣe tó ń bá ṣèmọ́tótó òun ó wà yẹn náà méjì pọlọmọ. a anábì ní tó ń senu tàbí gbọ́ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bàtẹ ọlọ́mọ pé ní Allaha yuhibbu tawwabi wa yuhibbu limutatahhirin. ọlọ́run lè fẹ́ àwọn tí wọ́n bá ń túbà tí wọ́n túbà ẹ̀ṣẹ̀ wọn ó mọ̀ pé kò lè sẹ́ni tí ò ní í sẹ́ lọ́hùn. wọ́n ti yàrá bá ti túbà ó ti parí ọba wa gan nínú òun máa ń dùn síkẹ́rù mi ọ̀sẹ̀ mi kó pé wọ ọlọ́run dáríjì mi nínú mi á máa dùn kọjá wa ẹgbẹ́ gbàngán ni náà ìwọ tó fún wẹ́lẹ́ dáríjì ọ̀lẹ́lẹ́ gbẹ̀yẹ̀ ní ọgbọ́ ìgbà làwọn tó wà ń múra kankan pé bọ́ba àdúgbò ìgbà ń gbẹ̀mí ìnígbà mọ́gbà ó ń jọ́tọ́ lọ́run náà kọ ìṣọ́ ń bọ̀ tí ó kó náà gbàtú bẹ́ẹ̀. àyà mẹ́rin alukuran níjọ́ ti sọ fún Abubakar lẹ́nìkan tẹ̀ gbẹ láti gbọ́ ọ̀ká máa rán wa létí ni lẹ́nìkan tẹ̀ ò ní ṣe dáadáa sí ojú ẹsẹ̀ lọ́lọ́run sáyà kalẹ̀ ìwọ ò ní ṣe dáadáa sẹ́ni tó ṣe ọ́ aláàtò ayé aláàbò sẹ́yìn wọn náà fẹ́ ọlọ́wọ́ ọmọ ẹni tí èèyàn abubakar ni mo fẹ́ bẹ̀rù mo fẹ́ bẹ̀rù láti ìsìn gbogbo tí mo ní ní ìfìmọ̀ ṣe dáadáa sí àwọn tí wọ́n gbà nù àwọn ọgbà àìgbà tá máa ń wá ẹgbẹ̀sìn máa ń gbòfin inú wa lọ́pọ̀ sí ẹnu wọn kàn máa rámí ẹ̀sìn lára wa yẹn inú tá a fẹ́ nù ọ̀tá ṣùgbọ́n bíi ìdí ẹjọ́ lọ́wọ́ fẹ́ rè tí nǹkan bá tilẹ̀ lẹ́ẹ̀mọ̀ pẹ́lú omi ìbùkún jòkè àjẹjọ́ ẹni ọlọ́run ní ṣùgbọ́n jẹ́ nǹkan dàwọ̀ ẹ̀pọ̀ ọmọ pé ẹni sùtọ́ dàwòrán ẹni ọlọ́run bóra ni bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ní èso yẹn ni kéèyàn sọ ọmọ lè ní ẹ̀mí àti kíni àti dáríjì gbogbo aná là ń ti mú ọ nù àbí wọ́n bá ló là ń fẹ́ràn àwọn tí ní ọlọ́run àti máa ń dùn èèyàn bá lè túbá bá ti sọ̀rọ̀ arákùnrin kan fún wa ti gbé wa tọ́lọ́run fi sọ pé òun náà máa ń yọ̀ òun máa ń yọ̀ kọ́ á tí náà lọ yọ̀ sí olóhùn máa ń yọ̀ sí ẹrú tọ́ba ti tẹ̀hún tọ́wádé tó ní mo túbá ọlọ́run nínú mi ó dùn yọ ti sọ

ọwọ́ arìn ọrẹ ọwọ́ arìgì kan ó dúró ń bẹ̀ ó sọ ẹsẹ ẹ̀ mọ́lẹ̀ ọ̀fẹ́ yìí tigi kọ̀mọ̀gbà tó orun gbé lọ. ó sùn lọ ìgbà tí ó jí sí kọ̀rẹ́ ibẹ̀ gbogbo tí ó lò náà ni ibi ó gbé gbogbo ẹ̀

inú rẹ̀ bó ṣe wá dùn ọba ń sọ pé aláhùnmá ọlọ́run ọba mi ò áńtà ábùdì mi wà á nà rọ́pò kẹ̀mí ni lọ́ba rẹ̀ ìdùnnú jó sí ọ̀sọ̀rọ̀ sọ ọlọ́run níbí náà ṣe tí fi ń sì sọ inú èmi ọlọ́run àmọ́ dùn bẹ́ẹ̀ lọ lẹ́rù mi tọ́ba ṣe kí ni ta wa ọlọ́run fẹ́ràn fẹ́ràn tí bá ń túbá tí ọlọ́run tún fẹ́ràn tẹ̀lé mọ́tàtọ̀ hìrì gbogbo ẹni tí bá ń mọ́ra gbogbo ọgbà irunbadé òtí yánu wò tọ́ba sẹ́gbẹ́ yóò ṣàlùwàlà ẹ bàbá wa ẹgbẹ́ ẹkọ ẹkọ jìnnà ìtòkùnà ẹkọ kún ẹkọ jìnnà bẹ ni pé ẹ kékèké mọmọlé bi náà ti tẹ́ ẹ̀ fomi sí sọ àpò ọwọ́ hàn torí àfẹ́ ṣe fún sáárì ká lè rí kán bẹ́ ni èèyàn ò ní pọ́n tọ́lọ́ pọ́nlé kọ́lọ́wọ́n náà ni wọ́n ti yàn bá ti yẹ̀yẹ́ ẹ̀sìn ọlọ́run ló ṣe kí ni yẹ̀yẹ́ ẹ̀ ó torí wọ́ ọba tó lọ fẹ́ ṣe tó sì romi ọkàn wá pa àdìkiri ẹ̀ṣẹ̀ kiri bẹ́ẹ̀ ti ń bẹ lára ẹ̀ bẹ́ẹ̀ dárùn sí wa mẹ́ẹ̀ ọ̀nà tó ń gbé ìwọ náà bá bínú di ọba karùn ọba wọn náà lómi nítòsí kọ̀dí ìjọ ẹsẹ̀ máa wá pa àpáàdì tí ọmọ bẹ́ẹ̀ ti lò ó. sọ wọn bó ṣe dáa tó ni àmọ̀ bẹ́ẹ̀ máa tún ru máa ń náà ń ọmọ wájú yín tẹ́sùn kọ́ra kẹ̀kẹ́ àmọ̀bímọ́sìnì ní ọgbà mọ́nìsì ẹjọ́ gbà ó lè rú tí kẹ̀kẹ́ rù <laughs> mọ́sìnì ni ó rù. àpẹẹlẹ ẹ̀sìn ní gbogbo nǹkan mùsùlùmí yọ máa lọ ní bọlọ̀sì béèrè ẹ̀. èyí ò lọ́lọ́run fi máa fún èèyàn kápọ̀ níforí kalẹ̀ fọlọ́run kálí ra lè jẹun náà wọ̀ ọlọ́run tó wà mẹ́rin tí ó wà lè jẹun náà sanu wa gbogbo tá a ṣe tá fi di ọmọ aná mọ́jọ ọ̀rọ̀ àlọ́run gbogbo tá ṣe fi di ọmọ aná léwà jìnnà sí o ìwọ ló lè gbogbo ẹni tí ń ṣe ní o ó ní bàbá ní kèé ṣe wá àti ó wá àti kèé ṣe wá àti àánú ni ẹ àwa wá ọmọ tiẹ̀ tó bí ti ń rìn rànrànràngán ọ̀ ṣe ṣe wáàsí fún ọ̀wọ́ ló ṣe wáàsí fún àyàwó ẹ̀ tí wọ́n ń ṣe gbalagbala ká wáàsí ọ̀sìn lẹ́nu ẹ̀ mọ́ ẹlòmí àmọ́ ọ̀fẹ́lẹ́hùn máa bá yẹn já àwa àwa ni ọwọ́ wa ló ti gbà síláàmù tani ó ẹni ó ní tó ní ìdáyà lọ́lọ́run. ẹni ọba ti fẹ́ ṣe fún ní ṣe fún kéde torí ìwọ òkè ọwọ́ àmọ́ wà àṣìṣe ló pé ìwọ ló mọ ọlọ́mọ fi sọ́nà bí lóhùn nígbà tí ń dààmú lórí bàbá ẹ̀ kékeré ọlọ́ni tó tó ọ ìnákàlà àtàdì ìmọ̀lẹ̀ o pé wọ́n ló lè ọba fẹ́ pàdé ẹ tó fi èmi àtẹ̀yìn lọ́nu mọ́ tó tó láàmú ìnákàlà àtàdì ìmọ̀lẹ̀ ìwọ kó o lè fẹ́ ní ọba fẹ́ mọnà wọlé akínà ayé àti ìrọjàṣà ọlọ́run ẹni ọba wù mí ni mo fi mana àdúpẹ́ fọ́lọ́run fún ọ̀nà máa wà àdúpẹ́ fọ́lọ́run fún ọ̀nà máa wà àdúpẹ́ fọ́lọ́run àìní mọnà máa pàbísà gbogbo dáàtò wa ṣe lójú ọ̀nà yìí dáàbì báyọ̀ náà ẹ̀ pàdé láyé mọ̀ sí rọrùn fún wa èyí ọlá àti tóbi ọlọ́run ọlọ́run gbàdúrà wa gba ìbáàdà wa gba ìran wa gbàdúrà wa níwájú ẹ wa tẹ́wọ́ gbà ìforíkanlẹ̀ wa gbà ọlọ́run wa ṣàánú wa mọyẹyẹ wa fi nílé ayé ọlọ́run wa ń jọ àgbélé àti àmà àti tóbi ọlọ́run mọ́tò wa pọ̀ máwọn ọlọ́run mọ́tò wa pọ̀ máwọn ọlọ́run mọ́tò wa pọ̀ máwọn fi àgàjẹ náà nù a dá o lọ ṣàánú wa o wọn tó wà mọ wọn Ọlọ́run dáríjì wa kó tó pa wọn gbọba wa pa wá Ọlọ́run pa wá lórí ìkẹ́ rẹ̀ ọlá àti tóbi Ọlọ́run orílẹ̀-èdè yìí mọjọ ọdà rẹ Ọlọ́run mọjọ ọba jẹ àti sẹńdárí wa bá ní má darí wọn sí dáadáa ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run mọjọ náà ọdà rẹ ọlá àti tóbi Ọlọ́run ìjọba àbílẹ̀ wa Ọlọ́run máa ran ọmọ ìyá wa tí ń sí lọ́wọ́ gbogbo àwọn tó kó àkóso rẹ̀ lé lọ́wọ́ ọlá àti tóbi Ọlọ́run má fàánù rẹ bá wa gbé ìlú wa ìlú tí lè mọ mẹjọ dàrú òjò kẹ òjò òkú rẹ túbọ̀ máa rọ̀ fún wa nínú ìlú náà má fàánù rẹ bá wa gbé o láti tóbi ọlọ́run òpè bá wa bá wa nínú ìlú náà àti nínú masáàsì wa ẹ̀ jẹ́ máa padà sí aburú ọlọ́run ló ti yán gbogbo samari àdì tàjọ ń ṣe bàdà tàjọ ń ṣe lọ́run papọ̀ láàyè yìí ọlọ́run dákun wọ́n jẹ́ dáadáa ẹnìkọ̀ọ̀kan wọ́n bàjẹ́ ọ̀là àná ọlọ́run gbogbo tó ti ṣe bá ẹnìkọ̀ọ̀kan lóore ọlọ́run mọ́jọ́ bàjẹ́ o wájú orí wọn máa lékún jálè máa fi sí ọ ọlá àti tóbi ọlọ́run pẹ́ ń yá wá ọlọ́ọ̀bá níbi ó tì yín lọ́ba yìí tọ́jú ọmọ ó sì gbogbo alálùbáríkà ọlá àti tóbi ọlọ́run ìtawà náà tún bí fáwọn bàbá ọlọ́ọ̀bá ní tẹ́lá alálùbáríkà wọn ọlá àánú ọlọ́run ọlọ́lá ilaha illallah jimátò ní mọ́sí láti wọn fún wa ọ̀pọ̀lọpọ̀ ìdí àti ní ayé wàá gbà lẹ́sẹ̀ fún wa subhana rabbika àkàtó kàtó dìde ọmọbìnrin wọn rántí pé oṣù yìí

kó ní kìmí dáadáa ni ah, ọlọ́wọ́ san wálé san dáadáa bàbá tirẹ̀ ni tí ó mú tiẹ̀ lọ kí àgbà ní ìsìn kí n tó sọ̀kalẹ̀ lórí mímbà mi tà bá ní mo lọ ọlọ́wọ́ bọ́ gbàdúrà wọn yá dá máa sá.